is with Franklin. Um, I'm popularly known as Sperry. I'm the founder. Mo jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Sperry tó ń ṣe nǹkan tẹ̀sìn brand àwọn oríṣiríṣi nǹkan. Mo ti wà lẹ́nu iṣẹ́ yìí ó ṣe díẹ̀. Inú mi ń dùn nítorí pé mo ti kó ipa rere nínú iṣẹ́ yìí pàápàá sí ètò ìrọ̀ajé orílẹ̀-èdè Nàìjíríà. Mo ti ń ṣe ètò ìkọ́ṣẹ́ ọwọ́ ọ̀fẹ́ láti ọdún 2015 tí mo ti kọ́ àwọn ènìyàn tó fẹ́ lé ní twenty five àwọn tí ọdún wà láti ọdún seventeen years old till twenty five years old mo rò pé lè jẹ́ ọ̀nà láti ṣe ìdápadà fún orílẹ̀-èdè yìí pàápàá gbé tí mo ń gbé mo rò pé lè jẹ́ ọ̀nà láti mú ètò ọrọ̀ ajé túbọ̀ rú gọ́gọ́ sí láti ní iṣẹ́ tí wọ́n ti ní ohun tí olúkúlùkù wọn yóò máa ṣe ó jẹ́ ọ̀nà láti ṣe ìwúrí padà fún orílẹ̀-èdè yìí àti múmú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tá bá gbogbo ìdojúkọ tó ń dé bá ètò ọrọ̀ ajé a mọ̀ wípé kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa sísan owó orí mo ní ìgbàgbọ́ pé tí owó orí bá wà nípa sísan fún àwọn olókoòwò kéékèèké tó bá ń san owó orí lọ́nà kan tàbí òmíràn yóò túbọ̀ mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó tẹ̀síwájú sí i pàápàá ṣíṣe èròǹgbà fún àwọn ètò ọrọ̀ ajé kéékèèké mo rọ ìjọba pé láti fi àkíyèsí sí eléyìí pàápàá láti rí dájú pé sísan owó orí ó ṣe kókó ó ṣe pàtàkì pàápàá láti ṣe èròǹgbà fún àwọn ètò ọrọ̀ ajé kéékèèké láti máa ṣe ìrúgọ́gọ́ owó fún wọn gẹ́gẹ́ bí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ aládàáni ni wọ́n ti ń ṣe ohun kan àtòmíràn láti rí pé gbogbo àwọn iléeṣẹ́ tó kù wọ́n ṣe ohun kan àti èyí tó dára fún wọn. tá bá rí pé ìjọba túbọ̀ mú nípa sísan owó orí fún àwọn ènìyàn pàápàá kí ìjọba wá ọ̀nà láti rí i pé wọ́n ń ṣe ìrúgọ́gọ́ fún àwọn ètò ọrọ̀ ajé kéékèèké nítòótọ́ ni ètò orílẹ̀-èdè nàìjíríà ń dojúkọ àwọn ìṣòro kọ̀ọ̀kan ṣùgbọ́n orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ rí dájú nípa owó ná pàápàá tó bá lè ṣe àdínkù sí owó ná nípa owó gegele tí àwọn ènìyàn san nípa ọ̀nà tí ó sì ṣe nǹkan tó ń so nǹkan pẹ̀ mo rí pé ó jẹ́ ọ̀nà tí ìjọba lè gbà láti ṣe àbójútó ètò ọrọ̀ ajé tá bá sì ti wo nípa àwọn ètò ìtìjọba ń ṣe mo lérò pé gbogbo iléeṣẹ́ tó bá forúkọ sílẹ̀ wọ́n ní àǹfààní láti gba ohun kan lọ́fẹ̀ẹ́ tá a bá ń sọ tí ò bá ń ṣe nípa ọ̀fẹ́ nítòótọ́ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ní àǹfààní kábàtẹ̀wò nípa ohun nípa ti ètò ọrọ̀ ajé mo rí pé mo wà nílé iṣẹ́ tí a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun kan a rí pé gbogbo ohun kan ní ẹ̀ka ṣe a máa lo owó a máa lo àkókò a máa lo àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe ètò ọrọ̀ ajé tí wọn kò ní ẹni tí yóò kówó sí tá bá rí gbogbo àwọn ètò ọrọ̀ ajé kéékèèké mò nípa títèmi tá bá ń rí owó láti àwọn ètò ọrọ̀ ajé kéékèèké láti máa fi ṣe olùgọ́gọ́ sí títí wa tí ìjọba bá lè ṣe sapá wọn láti ṣe ètò tọ́ fún wa mo rò wípé tí ìjọba bá lè ṣe pàápàá nípa ti owó náà gegele èyí tí à ń san ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń kẹ́dùn nípa ohun tí ìjọba ń san pàápàá bí owó náà ṣe ń pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ san owó gegele lórí ìwọ̀nba náà tán lò tí ìjọba bá lè rí dájú nípa pé iye owó náà tí o bá ń lò ni wọ́n máa san èyí tí iléeṣẹ́ àwọn kéékèèké alábọ́dé tí wọ́n ń ṣe okòwò tí wọ́n lè máa gbà láti lè ṣe ètò ọrọ̀ ajé fún wọn pàápàá tá a bá sọ nípa ètò epo pẹntiró ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rà nípa fífi ṣètò ètò generator ẹgẹ́ mo sọ nípa ètò owó orí tí mo sọ síwájú lẹ́kàn pé ó dáa kí ìjọba láti fi àkókò láti fiyè sí pé láti rí dájú pé àwọn olókoòwò láti ilẹ̀ òkèèrè wá láti wá ṣe ètò ọ̀rẹ́jì pẹ̀lú wa mo rí pé orílẹ̀-èdè nàìjíríà ni a ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìdojúkọ èyí tí ìjọba sì ń gbìyànjú láti ṣàtúntò sí gbogbo rẹ̀ kò sẹ́ni tí ó sì ń fi òye sí nípa àwọn òkòwò kéékèèké tí ìjọba lè lò láti fi ṣe èrò gógó fáwọn ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí nítòótọ́ ni àwọn okòwò yìí ti sapá wọn láti mú nǹkan àtòmíràn dára àwọn ènìyàn gbogbo ló ń wá ohun tí ó dára fún ilẹ̀ nàìjíríà lákọ̀ọ́kọ́ tá ń wo orílẹ̀-èdè nàìjíríà tó bá ní iná èyí tí ó dúró déédéé a fẹ́ orílẹ̀-èdè nàìjíríà èyí tó ní ètò ààbò èyí tí ó gbọ́n wọn a ti lè ṣe okòwò tí kò ní sí àkùndé tàbí ìyípayà fún àwọn olókòwò a fẹ́ orílẹ̀-èdè nàìjíríà èyí tí wọn yóò ṣe àwọn òfin èyí tí yóò ṣègbè lẹ́yìn àwọn mẹ̀kúnnù àti àwọn tí wọ́n rí jájẹ k kò ń ṣe èyí tí yóò ṣègbè lẹ́yìn àwọn olówó mo fẹ́ orílẹ̀-èdè nàìjíríà tuntun èyí tí ó lè ṣe okòwò tẹ́ pé tó bá kówó ṣe láàrin oṣù mẹ́fà tàbọ́dún kan ò bẹ̀rẹ̀ sí máa rí ìyípadà rẹ̀ mo fẹ́ orílẹ̀-èdè nàìjíríà èyí tí ó fàyè gba àwọn olókòwò láti dá okòwò sílẹ̀ láàrin ọdún márùn-ún tí wọ́n bẹ̀rẹ̀ sí máa rí ire a fẹ́ ohun tó dára fún orílẹ̀-èdè nàìjíríà kò ń ṣe ohun tó pọ̀ jù láti béèrè fún tí ọ̀pọ̀lọpọ̀ bá béèrè ìbéèrè lọ́wọ́ mi wọ́n pe ohun tí oníkúlùkù wọn fẹ́ fáwọn tó wà lórílẹ̀-èdè amẹ́ríkà ní tòótọ́ wọ́n fẹ́ ohun ti yìí a fẹ́ ohun èyí tí ìjọba gbọ́dọ̀ ṣe àwọn pẹlẹbẹ àwọn pẹpẹpẹ tí ìjọba gbọ́dọ̀ ṣe fún wa a fẹ́ agbègbè èyí tí ó dára fáwọn èèyàn láti máa gbé mo nígbà pé orílẹ̀-èdè nàìjíríà yóò dàbí ilẹ̀ amẹ́ríkà nítòótọ́ ni bákan náà ni mo gbàgbọ́ pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà yóò ṣe èyí tó dára pàápàá láti sàmì láti fi ipa àwọn òbí wa ti sapá wọn wọ́n sì ti ṣe titi wọn bó ti tọ́ àwọn bàbá bàbá wa àwọn ọ̀ràn wa ti ṣe ohun tó tọ́ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ lọ́wọ́lọ́wọ́ yìí a gbọ́dọ̀ ṣe ohun tí ó yàtọ̀ a mọ ara wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ló ti ní ìrírí ọ̀pọ̀lọpọ̀ wa ni ọkàn wa ti ṣípayá láti rí ohun kan àti òmíràn tí ọ̀pọ̀lọpọ̀ sì ti rí ìyípayà rere mo rò pé orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ tẹ̀síwájú bákan náà ni àwọn ọ̀dọ́ wọn ti ní àǹfààní sí social media mo rò wípé pẹ̀lú ààyè yìí ọ̀pọ̀lọpọ̀ wa ni a ó láǹfààní láti ṣe dáadáa àmọ́ tó ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè tó kù lókè òkun àmọ́ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ mo nígbàgbọ́ pé gbogbo ohun ìrírí ti ilẹ̀ adúláwọ̀ àti òmíràn yìí ni a lè kó papọ̀ láti fi ṣe ohun tó tọ́ fún orílẹ̀-èdè tàbá béèrè lọ́wọ́ ọ̀dọ́ orílẹ̀-èdè kí ló fẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ ayọ̀ mo rò pé àdó orílẹ̀-èdè nàìjíríà wọn yóò ṣe bó ti tó àti bó ti yẹ tàbá wo ti ìwọ́de èyí tí ó kọjá láìpẹ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè àwọn nǹkan àti òmíràn a fẹ́ ètò ọrọ̀ ajé èyí tí yóò ṣe gbè lẹ́yìn àwọn ọ̀dọ́ mo ní ìgbàgbọ́ wípé tí orílẹ̀-èdè nàìjíríà yóò bá dára àwọn ọ̀dọ́ ní ipa láti kó nínú rẹ̀.